ọdún kìlọ̀ tí wàá tọmọ mi sí ń tẹ̀lé náà yín. Ah, àdúgbò. <laughs> ó ti ṣe ó ti ṣe bí ọdún mẹ́jọ. wẹ́ ọdún mẹ́jọ tó yẹ yẹn tí a fi ṣe nǹkan tó yẹ kí ẹ ti ṣe láti yé jẹ. a kò fẹ́ ṣàwọn kankan ká tó ṣègbéyàwó. Hmm. ó máa dé dénú ká tó tó máa wọ̀nyẹn. ó sì wá pẹ́ jù torí nígbà tí wọ́n fi wà lókè òkun tó wà ọkọ rẹ̀ ṣàṣìṣe kan. Hmm. Hmm. àṣìṣe. bẹ́ẹ̀ ni tó fẹ́ pa ọmọ mi lẹ́nu mi. pa jẹ́ ń sọ tẹnu mi. ẹ kò jẹ́ kí ẹni tẹ̀ lọ. jẹ́ ń débẹ̀ ó fẹ́ ṣàṣìṣe ó sì ti fún yàn lóyún. oyún. bá mi máa ṣàwádà. déyẹn mi ò jẹ́ síbẹ̀. àmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ o hmm. wàhálà ńlá ni. wàhálà gidi ni torí mi ò fẹ́ jẹ́ síbẹ̀. eléyìí tó wá ṣe ń kọ wo ọkọ mi ẹni tí déyẹn mi ọkọ rẹ fún lóyún òun lójókòó tì mí lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá sì ti ń lọ ilé yín òun náà wọlé kẹrù rẹ̀ ẹ jọ lọmọ ọkọ ọmọ olùpọ̀ bọ́ lọ́hùn. èmi rò pé eré lẹ́yìn èmi ò lè gbà báwo ló ṣe máa ní onífẹ̀mí tó dẹ̀ máa fún yàn mí lóyún. àyè gbà á ní òdì mọ́ ẹ rí òun tó yìnbọn ìbọn bí òun fẹ́ dàrí ìyàtọ̀ ọmọ ọdún kí ẹ sọ fẹ́ sọ jẹ́ wọ̀ fẹ́ wọ̀ wọ́ máa bí ẹṣin kì máa bá ìyà máa fọ́ àti oyè máa yàtọ̀ náà tàbí yà máa gé ẹ̀jẹ̀ lọ́kàn pàtẹ́ká ah. yẹn sùn bàbá yẹn yẹn lára nítorí náà ti sọ pàdé ò lè dàrú mo ti sọ kó tó dé. ṣé lóòótọ́ ni gbogbo nǹkan tí wọ́n sọ ah má sọ mi di wèrè náà ojú ẹ̀ mo ṣe ń bá wọn fà ń bí o tún sọ pé ṣé lóòótọ́ ni ṣé bá jẹ́ lóòótọ́ wọn máa kára mọ́ sí kí ẹ báyìí mo fẹ́ kọ́ rí ẹ náà ní kọ́ lè ní dànù torí mi ìmọ̀ rí ó dáa nínú àwọn àwọ̀ èwo mo fẹ́ràn jù. àwọ̀ ewé nìyẹn hm? kódà gan nínú oúnjẹ tó bá fẹ́ jẹ o fẹ́ràn kí dòdò àti tinú ẹran máa pọ̀ jù bẹ́ẹ̀ hm? pàápàá jùlọ ṣá